إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba atọ́ra lékèké ọlọ́run ọba àti rẹ̀ ajẹ́jẹ́ tán ọlọ́run ọba fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba anabi sallallahu alayhi wa sallam àti gbogbo olùtẹ̀lé jọ́nà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà lẹ́yìn náà kíwa kú ìpalẹ̀mọ́ ọdún abẹ́lẹ́wọ̀n bá kí ọlọ́wọ́ àlejòlá kí ó wọ́n sáré jẹ́ kí ọdún náà bá wa láyé ní àlàáfíà àti ní ipò tí a yẹnu sí ní àrísìkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí ó máa ń dùn mọ́ mẹ́ẹ̀dá abẹ́lẹ́ wọn bá lè kẹ́lá kí ọlọ́wà kí ó ṣe lé báyìí fún wa ọ̀làlá ilaha illallah. lẹ́yìn náà kí wa pẹ̀lú kíkí tí ó fi ń lóore jùlọ eléyìí tó yẹ sí pé gbogbo tá a bá ti ń kíra wa pẹ̀lú kíkí yìí à ń ṣáájú àfúnra wa nìyẹn à ń bẹ lọ́wọ́ bá fúnra wa nìyẹn kíkí náà ló túmọ̀ sí pé àlàáfíà ọlọ́wọ́ bá ìkẹ́ ọlọ́wọ́ bá àti orí ajẹ́jẹ́ta ọlọ́wọ́ bá tí a mọ̀ kí ọmọ báyìí nìkan kan wa. نعم يا إخواننا أردت أن بيو التي أنا تيجي في أني أما تسواجي لوري لوني هنا أرى الزكاة يوم التي أما في زكاة الفطر أو صدقة الفطر ọ̀rọ̀ yíyọ zakatul fitri tí a mọ̀ sí jaka léde ọ̀dọ̀ tí wọ́n bí báyìí ó náà ní nǹkan tí a ń gbé yẹ̀wò. náà eléyìí tí ó wá pàtàkì jù nínú jaka yìí tí a ń gbé yẹ̀wò òun náà lélẹ̀ tó yẹ sí pé àwọn aṣọ nínú yìí. Muhammad bin Ali Jabata àti àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ eléyìí tí wọ́n fi ń kó àlùmọ̀ yìí sí wàhálà tẹ́lẹ̀ fi ń da alámàrí irú máwọn àlùmọ̀ yìí lójú nítorí pé kò sí wàhálà níbi àwọn ìyókù àsìkò tá a yọ eléyìí báyìí kò sí wàhálà ń bẹ iye òdiwọ̀n nǹkan tá a yọ kò sí wàhálà ń bẹ̀ àwọn tá a sì yọ fún ó fẹ́ má sí wàhálà ń bì yẹn náà àwọn ibi tí àdánwò àwọn wọ̀nyí wà òun náà ni àwọn ìran èèyàn wo ni a yọ zakatul fitri lé lórí àti pé kí ni àwọn ìran nǹkan tá a fi yọ zakatul fitri. afa muhammad bin ali jabata ó níròyìn wípé kò tọ́ láti yọ zakatul fitri kò tọ́ láti yọ fún ọmọ kéékèèké ó sì níròrí wípé àwọn ará nǹkan mẹ́rin pé òun náà la lè yọ zakatul fitri lórí ẹ̀. Alakoko ọkà bàbà ẹlẹ́ẹ̀kejì dàbínù gbígbẹ ẹlẹ́ẹ̀kẹta wàrà gbígbẹ ẹlẹ́ẹ̀kẹrin èso inab gbígbẹ tààmà sí zabi ó ní nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí òun náà ni ẹnu nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn náà lè fi yọ zakatul fitri yìí eré báyìí ni àwọn fẹ́ gbé ẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí tó wá nínú sunna wípé ǹjẹ́ ń tọkùnrin sọ yìí ǹjẹ́ ó bá mu nínú ẹ̀sìn ọlọ́run ọba àbí nǹkan tí ń sọ yìí nǹkan tó takò ẹ̀sìn ọlọ́run ni. naam lánàá a ti pílé ibi tí wọ́n ti pe àáfàá yìí lórí àlámọ̀rí yìí wípé ǹjẹ́ a lè yọ zakatul fitri ǹjẹ́ a lè yọ lórí ọmọ kéke àbáyé ti ni rárá o ó ní a lè yọ lórí ọmọ kékeré ǹjẹ́ kí nìdí ó ní torí pọ́mọ yìí ò tí ì dé kíni o kò tí ì dé kò bùkálà kò tí ì sí lórí ẹ̀ wọn àti ìlà ẹ̀sìn bọ́lọ́rùn ó ní torí a lórí orí ọmọ kékeré tóun lọ́wọ́ mọ ẹ̀sìn jàǹdàbí lọ ní o bá nẹ́bí lọ́wọ́ fẹsẹ̀ rán ní o á kúkú gbọ́ láti rán ànẹ́bí ń sìn. nítorí ká pílé rẹ̀ lánàá bá a ṣe pílé rẹ̀ yẹn kéde pààwọ̀ ọmọ tí ń sọ torí pé ìwà sábà fi wà ń bẹ̀ èmi ò gba mọ́sálà yìí lọ́wọ́ rẹ̀ náà sọ́lá láti pìlẹ̀ èmi ò gbárù èmi ò gbélé yìí tèmi èmi ò gbárí ṣé báyìí ní sè láti pìlẹ̀ tèmi. mo dẹ́ máa ń fi àwọn àhàdíìsì yìí hàn àmọ́kùnrin tí máa ń sọ pẹ́ẹ́lí lọ́rùn òun yìí tó ti bẹ́ẹ̀ bá ṣe fi àdìsí hàn tó wàláhì kò ní gbà nípa ẹ̀rí tó kílíà wàláhì àwọn ẹ̀rí tó kílíà kódà kò nídìí bọ́ fẹ́ ṣe tàwílù ẹ̀ gẹ̀ẹ́ni ọ̀rọ̀ tó ṣe tàwílù ẹ̀ sí tó bá fẹ́ yí gan ìmí ìmọ̀bí tó fẹ́ yí lọ. ṣé báyìí ní ti kò ṣeé ṣe tàwílù wàláhì ọkùnrin ti yapa ẹ̀rí tó sì ní àlàáfíà dọ́ba ẹni tó ń náà sì gbàpọ́ lálàáfíà tó láwọn àhàdíìsì wọ̀nyí mẹ́nu Bukhari Muslim gẹ́gẹ́rẹ́ àlùmọ̀ ipò lórí wípé asọ́ṣù tuntun bíi bára kitabillah sọ̀híhù bukhari wa sọ̀híhù muslim àwọn àhàdìsì wà mẹ́. a ní kí lóde òbí yọjá ká lórí ọmọ kékeré ó ní torí pé kò tí di mukallaf kò tí di tẹkílífù lórí ẹ̀. ìwọ mẹ́sẹ̀jì ànábì lọ́nu àyìnbá kan sì kìí ṣe pé zakatul fitiri yìí kìí ṣe kọ́ máa jẹ́ yìí ni wọ́n lọ́jọ́ ọ̀ràn yàn fún kọ́ yọ bàbá rẹ̀ ni wọ́n lọ́jọ́ ọ̀ràn yàn àbí àbí kí làkírù kí lélẹ́yìn náà bàbá rẹ̀ tẹ́ ni wọ́n ní kọ́ yọ fún pé tọ́ bá ti bímọ báyìí o jẹjẹ ní kọ́ yọ lórí àwọn ọmọ rẹ̀ tó bàbá rẹ̀ lọ́jọ́ ọ̀ràn yàn lé lórí kọ́ yọ lórí àwọn ọmọ wọn àtọ́kọ́ ọmọ lọ́jọ́ tọ̀ kájà wá pọ̀ òun gan ni ibà nàbì ló wí kò ibà ní ìdè ibà nàbì ló ní kí ká yọ fún ọmọ kékeré ìwọ àmọ́ bí kí ìjà nàbì lọ wọ́n ọmọ ẹ̀sìn ìjà nàbì lọ subhanallah tuntun yẹ ká máa fílẹ̀ rẹ̀ ni pé tí a bá fílẹ̀ rẹ̀ ẹlòmíì lè máa rò pé alẹ́lẹ́ ah, kò lè sọ bẹ́ẹ̀ aládùúgbò àti ìtòkè àbáyé náà wà máa sọ orúkọ báwọn pé alẹ́lẹ́ ṣe àdìsí sójú ìlọ́wọ́ pọ́ọ̀lù kọ̀ wá nílò àwọn àdìsí kọ́ a kò lè sọ bẹ́ẹ̀ láíláí ló jẹ́ ká pílè rẹ̀ pé kẹ́lẹ́ bá mọ̀ pé ọkùnrin yìí wà lọ ìkéésà àdìsí lọ́rùn pé ẹ̀rí lọ́rùn mi ẹ̀rí kọ́ lọ́rùn bá tó bá ti lè mú nǹkan báyìí ẹ gbà lọ́wọ́ ẹ̀jì ìfẹ́rú ni gbá ọkàn sábẹ́ máa yapa ọmọ ṣe fásiwájú fi máa yapa ìlú mọ̀ kẹ́lẹ́ máa gbóhùn rẹ̀ pé ẹnìkan ti ń bẹ ojú ti rú fásiwájú báyìí ó káwọn ẹni máa wò pé àtàtúlẹ̀ ní ẹ̀lẹ́ àti bẹ́ẹ̀ mọ́ ẹ̀wọ̀n kébì yẹn bá ti fẹ́ gbajúmọ̀ láwùjọ nǹkan táwọn yẹn bá ti ń ṣe yapa rẹ̀ bí sábóńlá yìí ṣe wáyé bí yẹn bá fẹ́ ká mọ̀ òun ní sábóńlá yìí tí wọ́n mọ̀ ní gbogbo lọ́rí kódà tí wọ́n mọ̀ lamẹ́ríkà táwọn CNN náà wá gbé kọ́kà máa forí rè wọ́n má fẹ̀sẹ̀ rìn máa fi orí rè wàlọ́ọ̀hì kódà gbogbo àgbáyé wò ti mọ̀ CNN náà wá BBC náà wá gbogbo gbogbo àgbáyé ni wọ́n wà wọ́n wà wọ́n wà pé ẹnì kẹ́kẹ́ ń bẹ ní sábọ́lá yìí o orí ní bèrè <laughs> ṣé bá ní ti so ìtumọ̀ rẹ̀ ni pé sọ́ọ́lì tó ẹ̀rọ yapa táwọn èèyàn ń ṣe fún gbajúmọ̀ tọ́ba ti lè yàtọ̀ báyìí tó ẹ pé wọ́n nìkan lọ yapa sí táwọn èèyàn ń ṣe báyìí ó gbajúmọ̀ ó ń lọkùnrin yìí ṣe ọ̀fẹ́ hàn náà ni èmi wàá mọ bí gbogbo ajẹ́ pé kí ẹ̀ wá fẹ́ hàn kọ́ ajẹ́ pé ẹ̀sìn ọlọ́run ọba ni ó mọ wá bàjẹ́ nítorí kó lè bá a hàn síbà ní so nítorí pé ọmọ kékeré o ó ní sẹ́gbẹ́ kò tí ì dépò mùkálà kò tí ì dẹni tá a la ẹ̀sìn mọ́ lọ́rùn nítorí ẹ̀mí òfin ọ̀yọ̀ zakato ìfẹ́sẹ̀rì. tọ́ dáka ńkọ́ àwọn táàfin yọ ńkọ́ kí ló tó fi jẹ́ pé nǹkan mẹ́rin péré ìtọ́ ọ̀kà yín náà ni ó ní torí báwọn mẹ́rin náà lọ́wọ́ nínú hadith anabi ó ní torí báwọn mẹ́rin yẹn péré òun náà lọ́wọ́ nínú hadith anabi ah, subhanallah àìgbẹ́sìn ọlọ́run ọba yé lélẹ́yìí tí wọ́n wá ní káàkọ́ bẹ̀rẹ̀ látòrí tọlọ́mọ kékeré náà. àwọn hadith wo lọ́wọ́ fún ẹ̀ríkì mọ́sàdín fún wa lánàá pé pẹ̀lú ògbó ọlọ́run ọba mi ní jáde kó nínú sọ̀híhù bukhari àti sọ̀híhù muslim ọ̀pọ̀lọpọ̀ hadith tí máa kà lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láwùjọ muslim ni mo fi kọ́ òun láfi kà ẹgbà wa muslim lọ́pọ̀ jù bẹ́ẹ̀ ẹgbà wa yìí gbogbo ẹgbà wa tí ó wà lọ́dọ̀ muslim yìí náà gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ lọ́dọ̀ Bukhari bẹ́ẹ̀ bákan náà. ẹnu mi tí Bukhari bá ti ní àwọn láwùjù kọ̀ọ̀kan tó bá ti yàtọ̀ sí muslim ẹ̀hẹ́n nìkan dé mo lè fi àwọn ẹ̀yẹ kún pé ilé báyìí o Bukhari ti àlékún báyìí nínú tiẹ̀ tó àmọ́ ọ̀pọ̀lọpọ̀ hadith mo fẹ́ kà yìí mutafakun alayhi alimami Bukhari àti muslim wọ́n panu hadith wọn lakọkọ anafiẹ ale ibn Umar ọwọ alatọdọ ma kéwu ibn Umar tó ń pè ní nafiẹ ọgbà alatọdọ ibn Umar ọhánì ibn Umar sọ yìí pé farada rasulullahi sallallahu alayhi wa sallam zakat al-fitri anabi ṣe lọ́ràn yẹn léwa lórí ìmọ̀ ẹ̀yọ jáka anabi ṣe lọ́ràn farada rasulullahi sallallahu alayhi wa sallam zakat al-fitri anabi ṣe lọ́rọ̀ ẹ̀yà kana zakatu ni kan náà zakatul fitri sọ́ọ̀hẹ́n min tamri anabi ní ó ti di ọ̀rọ̀ ẹ̀ lé wa lórí káyọ̀ sọ́ọ̀hìn kan lọ́jẹ́ múdù mẹ́rin múdù Madina mẹ́rin lọ́pẹ̀ ní sọ́ọ̀hìn kan tàbí ìpa ọwọ́ pọ̀ ìpa ọwọ́ méjèèjì pọ̀ báyìí ẹ̀kún wọn bí yẹn bá pa ọwọ́ méjèèjì pọ̀ báyìí ẹni tí ọwọ́ rẹ̀ ò tóbi látòbi jù tí ó sì kéré bí tèmi ẹni tọwọ́ rẹ̀ ò kéré jù tí ó sì tóbi jù tọwọ́ rẹ̀ wà níwọ̀ntúnwọ̀nsì tó bá pa ọwọ́ méjèèjì yẹn pọ̀ ẹ̀kún wọn yẹn méjì òní òní sọ́ọ̀rì nǹkan ṣé ra ẹni tì òní múdù mẹ́rin àjọ ilé báyìí sọ ẹ̀mìn tamuri ayọ̀ sọ ẹ̀kan nínú tamuru dàbídù gbígbẹ bí tá a bá jàbá láti rẹ́rì inú pé ara àwọn kan a lè fi yọ òun náà ni dàbídù gbígbẹ sẹ́rí pé ó wà nù hadithi báyìí tó sọ pé a fi dàbídù gbígbẹ yọ. àwùsọ ẹni ṣàyẹ̀rì àbí kí a lo sọ ẹ̀kan. Kalo lo sọ́ọ̀rù kan tá a sọ pé ó ṣe Madina ká yọ ẹyọ kan nínú sha'ir kí náà ń pè ní sha'ir òun náà ni a ani malt èso kan ni nǹkan nǹkan kan ni tó yẹ pé òun náà ọjọ́ nǹkan tó lówó lórí dáadáa òun náà ń pè ní sha'ir naam ala kulli abdin àwọ̀ ayọ́ lórí gbogbo àwọn ẹrú tí bá ń bẹ lábẹ́ kápá wa ala kulli abdin aw hurri àbí ọmọlúwàbí tí èsì ẹrú náà ti ń bẹ lábẹ́ kápá wa ayọ̀ ni wọn lórí. sọ̀rìírí a sì yọ lórí ọmọ kékeré wákẹ̀bíìrì a sì yọ lórí àgbàlagbà tí bá ń bẹ wa. jama níbo lẹ́rí wà mí ànábì sallallahu alaihi wasallam ní ọ̀ràn yẹn ní káyọ̀ lórí sọ̀rírí wa kabiri káyọ̀ lórí ọmọ kéékèèké subhanallah àfa àjàbàtà kì ní àlẹ́ yẹ lórí ọmọ kékeré ẹ̀rọ kan nù àwọn àtànẹ́bì báyìí ta ní parọ́ báyìí sẹ́wọ̀n pé ó kílẹ̀ àti wáyé pé ànẹ́bì ò ní parọ́ láíláí nígbà tánẹ́bì ọba ti wá ní parọ́ láíláí àrẹ́gbẹ́jàbàtà ní tẹ́kẹ́ ni o òun ní sọ̀sọ́kùsọ̀ òun ní parọ́ torí pé ó kílẹ̀ àti gbogbo mùsùlùmí ẹni tọ́ba wa lè sọ pé ànábì ní ń parọ́ yàbàtà ní sòdodo irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí nìyẹn ó ti di kèfèrí nìyẹn gbogbo ẹnikẹ́ni tọ́ba lè ní àdìsọ́ nípa ànábì ń parọ́ ànábì sallallahu alaihi wasallam ní sọ̀rọ̀ yìí wọ́n yẹ lẹ́yìn ọ̀rọ̀ ànábì kò sọ̀rọ̀ mọ́ bí ọba fẹ́ sàgbákò lọ́dọ̀ ọlọ́wọ́ba yá yọ lẹ́sìn náà amanu ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون ẹ̀rí là ń mú wáyé gbogbo ẹnikẹ́ni tẹ́rí eléyìí ọba ti lè tí ọba ti lè fún lójú tó bá tó gbé ọ̀rọ̀ àfáà yìí aláìmọ̀ká yìí tó bá tó gbé lórí ọ̀rọ̀ anábì sallallahu alaihi ìwọ náà ti wà nú àwọn tọ́lọ̀ ọba àti ń sọ fún yín pé la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má gbé ohun ẹni kẹkẹ lékè wọn anabi sallallahu alayhi wa sallam anabi ọhụrụ sallam ó dọ̀rọ̀ ẹ̀yẹ káyọ zakatul fitri jáka káyọ lórí tari ìjọba lórí ọmọ kéékèèké ẹ̀rí alákọ̀ọ́kọ́ nìyẹn hadith yìí wà muslim hadith nine hundred and four hadith nine hundred and eighty four nínú muslim bẹ̀ láti وفي رواية البخاري من رواية بخاري بخاري نبارو حديث يوا أما واسي عليكو كان نبارات يوا عليكو نانيكو إمام البخاري صحيح من المسلمين àwọn tá a yọlé lórí nínú àwọn tí wọ́n ní kí a yọ nǹkan yìí fún àwọn náà ni àwọn mùsùlùmí tó wà ní abẹ́ kápá wa. ọjọ́ ẹrú ni o ọjọ́ ọmọlúwàbí ni o àbí ọjọ́ ọjọ́ ọmọ kékeré àbágbà ni wa amara biha an tu'adda qabla khuruji an-nasi ila as-salah Ànábì sì ní kí a yọ zakai ká gbé lọ fáwọn tí a fẹ́ gbé fún síwájú ká tó jáde lọ kírun ẹ̀rí alákọ̀ọ́kọ́ ni ẹ̀jẹ̀ máa ẹ jẹ́ ká wo ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì náà ibnu Umar náà ló tún gbà wá bákan náà àníbi náà Umar anna Rasulullahi sallallahu alaihi wasallam farada zakata al-fitri. Ibn Umar ní dájúdájú ànábì sallallahu alayhi wa sallam ó ti lọ́rùn àyàn jákà yíyọ nígbà tí a bá ń túnu àwẹ̀ ànábì ṣe jákà yíyọ lọ́rùn àyàn. فرض رسول أن رسول الله صلى الله عليه وسلم فرض زكاة الفطر من رمضان على كل نفس من المسلمين حر أو عبد أو رجل أو امرأة أو صغير أو كبير anabi sallallahu alaihi wasallam ń gbé lọ́nà ẹ̀rí wa lórí káàmù ẹ̀yọ zakatul fitri nígbà tá a bá ń túnú ọdún àwẹ̀ lórí gbogbo àwọn ẹ̀mí tó jẹ́ mùsùlùmí ti ń bẹ lájà kàkà wa ọmọlúwàbí lọ́jẹ́ ni o àbẹ́rú lọ́jẹ́ ni o àbí ọkùnrin ní ọjẹ́ lẹni náà jẹ́ ni àbóbìnrin lọ́jẹ́ ni sọ̀gírì àbọ́jú ọmọ kékeré àókẹ̀bírì àbójágbàlagbà jàmáà ẹ wọ àwọn ẹ̀rí ṣe kéré àtọ̀ tí ò nídìí pé àríbíyà bá fẹ́ yí gan kò rí kò ṣeé yí sọ̀ríírí ọmọ kékeré ànábìlá yọlé wọn lórí wọn láàlẹ́ yọ fọmọ kékeré kí ló dé oníwọ̀n sí ìdìbò kálá sáré bí lọ́sọ̀ fún ọba ń pé torí wọn ìdìbò kálá ká má yọ ọmọ yóò sọjọ sọ lọkọ ọmọ ẹsìn ti jà nẹbi lọ àbá ọmọ fífi wọn gbàgbọ́ yẹn ti jà nẹbi lọ ṣẹ wúrú àwọn ọ̀rọ̀ burúkú báyìí àdìsí ló kílẹ̀ àyè wàlọ́hì àfá yóò àfá yóò kùn láláti máa tako hadith yìí fa tẹ́bá dẹ̀ wí yóò máa ní ẹ̀rí lọ́rẹ̀ mi o tẹ́bá ti mẹ́rin wá tẹ́bá ti mẹ́rin wá fún mi ẹ̀rí lọ́rẹ̀ mi sẹ́rí wá ràn ọ́ ẹ̀rí kọ́ ọlọ́wọ́ sànú o sọ ẹni tamuri ayọ̀ sọ ẹ̀yù kan à nínú tamuru dàbí ló gbígbẹ àwòsọ ẹni àwọn sọ àmì ṣàyẹ̀rì àbí káyọ̀ sọ àyè kan nínú ṣàyẹ̀rì. àdìsí bákan náà imam muslim náà gbà wá bákan náà ní sọ̀híhù wọn. ẹ wá jẹ́ kí a lọ sí ọ̀dọ̀ abu sa'id al-khudri tafi àti ká àdìsí méjì báyìí látọ̀dọ̀ ibn umar. ẹ jẹ́ ká wá lọ sọ́dọ̀ sọ̀hábì mi náà abu sa'id àdìsí mo sọ yìí náà wà nínú Sahih Muslim ó wà nínú Bukhari náà ẹgbẹ́ mọ́lọ́pọ̀lọpọ̀ àdìsí wọn ká ìbó wà nínú Muslim lọ́wọ́ nínú Bukhari bẹ̀sí láwùjọ Muslim ní òfin kà. قال أبو سعيد الخدري شيخ نخرج إذ كان فينا رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر الخدري oni ajẹni tó jẹ́ sí pé a máa ń yọ jáká nígbà tí ànábì ti láàrin wa tánábì ò tí kú kunna nukhriju idh kana fina rasulullahi sallallahu alaihi wasallam zakata fitri àwa máa ń yọ àwa máa ń yọ jáka wa tó jẹ́ jáka ọdún àwẹ̀ nígbà tá nàbí sallallahu alaihi wasallam ń bẹ láàrin wa an kulli saghiri fún ma kékeré ti bá ń bẹ lábẹ́ wa ẹ̀rí ta lọ́kọ́ ti síwájú jẹ wa an kulli saghiri lásìkò ànábì àmọ́ ń yọ fáwọn ọmọ kékeré ó kéré àbàjẹ́ an kulli saghiri a máa ń yọ bọ́mọ kéékèèké wà kẹbíìrì a sì máa ń yọ bàgbàlagbà ṣòrí a máa ń yọ fún kíni o ọmọlúwàbí a ó máa mùlùkì àbí ẹrú sọ ẹnu tọ̀hán àwọn ayọ̀ sọ ìfẹ́ nínú tọ̀hán ẹjẹ́ méjì kàbẹ̀rẹ̀ torí bẹ̀rẹ̀ mo fi fẹ́ sàlàyé ìrọ̀ oúnjẹ tá a lè àmọ́bíta àkọ́kọ́ ń sàlàyé báyìí ní pé kí ni o ẹ̀rí lórí pé kí ni o lórí pé ayọ̀ zakatul fitri ayọ̀ jáka fún ọmọ kéékèèké tí ń bẹ lábẹ́ wa àwọn ọmọ tá a bí àbáwọn ọmọ tá a gbà sọ́dọ̀ lẹ́sẹ̀ jíjẹ mú wọn ọrùn wa lọ́wà tó wá jọmọ kéékèèké ọ̀ràn yẹn ní ọ̀ràn ní káyọ̀ zakatul fitri lé wọn lórí ọ̀ràn yẹn ẹnu eléyìí tí èso ọ̀ràn yẹn òun ni ọmọ oyún hamlu náà máa ń pè é wọn kì í pè yún ní sọgíì àbí wọn kì í pè yún ní sọgíì wọn ni hamlu oyún ìjà lè yọ zakatul fitr ìfún a lè yọ fún mustahabu ni nítorí wípé Usman ibn Affan radiyallahu anhu a máa yọ fún àwọn oyún ṣé bá ní. àwọn jumhurul ulama yàtọ̀ fún Abu Hanifa àwọn jùmúrù ulama wọ́n dẹ̀ gbẹ̀rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ wípé mustahabu ní káṣí kíni o ká yọ nǹkan ìkú yonú. àmọ́ wájibù ní ká yọ fáwọn ọmọ kéékèèké ọ̀ràn yẹn ni ẹgẹ́ bá ṣe yọ lórí àgbàlá bẹ́ẹ̀ náà lọ jẹ́ ọ̀ràn yẹn ká yọ lórí àwọn ọmọ kéékèèké. torí pé làbúṣà ẹ̀dì ló sórí sọ yìí wípé kúnnà nukhriju iz kana sallallahu alaihi wasallam zakata al-fitri an kulli وكبير àwọn máa ń yọ lásìkò ànábì sallallahu alaihi wasallam zakatu ìfitiri zaka fún gbogbo ọmọ kéékèèké tí ń bẹ lábẹ́ àwọn àtàgbàlagbà ṣúrì ọmọlúwàbí ni wọ́n jẹ́ ni o àwọn mamluki àbí wọ́n jẹ́ rúni hadith ẹlẹ́kẹta nìyẹn. bákan náà àbí tí mo sọ yìí òun wà nínú Sahihu Muslim bákan náà hadith náà ràn eighty five hadith náà ràn eighty five nínú Sahihu Muslim àrímẹ́. bákan náà ẹ̀rí mi tátún tátún mú wá lónìí inshallah. òun náà ni hadith tí Abu Sa'id Khudri tún gbà wá ìgé. أن معاوية لما جعل نصف الصاع من الحنطة عدلا أو أن معاوية لما جعل نصف الصاع من الحنطة عدل صاع من تمر أنكر ذلك أبو سعيد وقال لا أخرج فيها إلا الذي كنت أخرج في عهد رسول الله صلى الله عليه وسلم صاع من تمر أو صاع من زبيب أو صاع من شعير أو صاع من أقط naam síwájú kí yàtọ̀ wá lọ síbi àwọn ìran oúnjẹ tá a lè fi yọ tí a bá lọ wọnú Sahihul Bukhari ìgbà tí Imam Bukhari fẹ́ kó àwọn àhàdíìsì wá lórí pé ọ̀ràn yẹn ká yọ zakatul fitr lórí ọmọ kéékèèké ẹ pé kí ni báwo tí Imam Bukhari fún ni kálíbà àmọ́ wípé Imam Bukhari tó Imam Bukhari báwọn ṣe máa ń ṣe àti Imam Muslim náà àtàwọn àyímọ̀ náà yàtọ̀ fún àwọn arubabul masani àwọn tán kó musuna dùjọ àwọn báwọn ti ń lò ó yàtọ̀ fún àwọn tán kó sahihu àti suna dùjọ àwọn tó kó sahihu àti suna dùjọ níta wọn máa ń ṣe ni pé wọn ò kọ́kọ́ báàbù náà báàbù tán bá kọ yẹn lókè yẹn wọ́n fi ń ṣàlàyé fún wa ìdájọ́ nǹkan yẹn nínú ẹ̀sìn ni wọ́n wá kó àwọn àhàdìsì wa lábẹ́ rẹ̀ kọ́ máa jẹ́ ẹ̀rí fún ìtàn ṣàlàyé fún wa pẹ̀lú báàbù yẹn síbà níbi bí máa ń Bukhari àtàwọn àyímọ̀ yòókù ṣe máa ń ṣe nìyẹn pé nǹkan yìí lọ́tọ́ nú ẹ̀sìn o wọ́n kọ́kọ́ bá bu rẹ̀ báyìí tó bá pé nǹkan tó wà tọ́jú haramu ni tó bá jẹ́ pé nǹkan tó wà makruhu ni tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ wájibu ni tó bá jẹ́ pé nǹkan tó jẹ́ mustahabu ni wọ́n kọ́ pé báàbù istihbabi báàbù tó sọ fún wa pé mustahabu ni nǹkan báyìí báàbù wujubi báàbù tó sọ fún wa kọ́rọ̀ yẹn ni nǹkan báyìí báàbù karahiyati báàbù tó sọ fún wa pé makruhu ni nǹkan báyìí báàbù tahrimi báàbù tó sọ fún wa pé haramu ni nǹkan báyìí wọ́n wá kó àwọn ẹ̀rí wa lábẹ́ tó ń sọpọ́tì ìtansọ̀lókè yẹn. naam ìgbà tí mọ́mú Bukhari sọ̀rọ̀ wọ́n ní báàbù sọ́dà kọ́sìlì fíntòlì wọ́n ní báàbù ti sọ fún wa nípa pé ayọ̀ zakatul fitri fún as-saghir wal-kabir fún ọmọ kékeré àti àgbàlagbà fún ọmọ kékeré àti àgbàlagbà. so àwọn ẹ̀rí yìí bí àwọn àfáà yìí wọ́n ti wá tó nìyẹn nínú tírà wọn ó wá pọ̀ lọ́lọ́kan jọ̀kan bẹ́ẹ̀ ọ̀pọ̀ gan lọ bẹ́ẹ̀ tọ́tù tọ́tù tọ́tù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn àwọn tó jẹ́ arúbáàbù sunan bẹ́ẹ̀ làwọn náà ti tó bẹ́ẹ̀ làwọn arúbáàbù masani bẹ́ẹ̀ làwọn náà ti tó lórí wípé o kí ni o ayọ̀ zakatul fitiri ní orí ọmọ kékeré ọ̀ràn yẹn ní yẹ́ bá ti yọ lórí àgbàlagbà bẹ́ẹ̀ so pẹ̀lú àwọn ẹ̀rí ó ti clear báyìí wípé nǹkan tá a fà yín sọ yìí ọ̀rọ̀ tí ò bá mu ni ọ̀rọ̀ tí ò wọlé nínú ọ̀rọ̀ tó wà mọ̀rọ̀jú gan ni jíjàn ó lẹ gan ṣọlá níṣẹ́ ṣùgbọ́n ẹsẹ̀ pé ó takò àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam. náà ọ wá fún yàrá oúnjẹ wo òun náà láfiyọ zakatul fitri yàrá oúnjẹ wo láfiyọ. nǹkan tí àbá yìí ń jẹ́ kóyọ wa ni pé yàrá oúnjẹ mẹ́rin péré òun náà lálẹ́ fi yọ. wọ́n ní alákọ̀ọ́kọ́ ọkà bàbà aníbolẹ̀ yẹ̀ wà pé ẹ̀rí wo ló sọ pé ká fi ọkà bàbá yọ zakatul fitiri ta ló sọ bẹ́ẹ̀ sanabi ló sọ bẹ́ẹ̀ yín bó la hadith yẹn wà ẹ lè rí nínú hadith anabi yẹn ọkàn báyìí sanabi sọ pé ká fi ọkà bàbá yọ zakatul fitiri àmọ́ nǹkan tá a fara sí tu tó ń pè ní ọkà nínú hadith yẹn òun náà ni búrú búrú lànàbì sallallahu alaihi wasallam sọ àwọn kọ́ ni pé mọ́sáàbù tí a fà lò yìí mọ́sáàbù àwọn zọ̀hìríyà ni mọ́sáàbù àwọn zọ̀hìríyà ni ó sì ní mọ́sáàbù Dawud azọ́hìrì sẹ́wà ní ti àwọn àbá sunna sì tako mọ́sáàbù yẹn gan wọ́n tako ọ̀rọ̀ yìí gan kí wọ́n sọ yìí pé ẹnu oúnjẹ tánàbí sallallahu alaihi wasallam mẹ́ńṣẹ̀ yẹn fi yọ zakatul fitri wọ́n lẹ́ni bẹ́ẹ̀ ọ̀gbọ́n tánàbí wúyé ni ẹni bẹ́ẹ̀ ọ̀gbọ́n ké wúyé ni zọ̀hìrì náà ń pẹ̀lú àwọn èèyàn bẹ́ẹ̀ ṣé bá yìí náà aláàkọ́ wa ni pé kò wá tó kò sí ẹ̀wá tó sẹ́ni tó sọ pé ó ka bàbá gẹ kódà Dawud az-Zahiri kò sọ kó ka bàbá ló ń sọ pé àbá yìí gẹ̀ẹ́sẹ̀ tẹ bá tó rò pé wọ́n fẹ́ ju ẹnìkan yóò tún níbi tó tún ti yàtọ̀ ní sẹ́kùn àwọn kì í lẹ́ni jọ ń tiẹ̀ kò lẹ́ni tí máa ń jọ dáwùdà zọ́ọ̀yì ní gan kọ̀sọ́ pé kẹ́yìn ọkà bàbà níbo ni wọ́n ti rọ́ọ̀kà bàbà búrú ní ìsìjú bá búrú bàtí kéwọ́ bá ti yé kí a máa tú búrú sọ́kà bàbà kíkọ́ tó ti ń pè ní búrú òun náà ń pè ní ṣẹ́ńpọ̀ òun náà ń pè ní sàmúrọ̀ iná ń pè jama wíìtì ni wíìtì alikama tá a máa ń ẹ̀ẹ́dá máa ń là tó máa ń bá wa lọ lọ́jà yẹn tá a bá ti tá a bá fẹ́ rú àmàlà tá a ra àkàmà tá a tó bá wa lọ yẹn tó máa fi ń ṣe tẹ̀mú yẹn. òun náà máa ń pè ní búrúfa òun náà ń pè ní ṣẹ́ńfọ̀ òun náà ń pè ní sàmúrọ̀ nítorí ń pè ní sàmúrọ̀ mo yí sàlàyé ẹ̀ lánàá nítorí pé brown ọmọ brown ní kọ́lọ̀ tó ń tọ́ bá dẹ̀ ti brown ní lárúbáwá sèwà tó ń o òun bàbà tí wọ́n rọ́ka bàbà kò sí ẹyọ kan báyìí tó ní káfọ́ ka bàbà yọ zakato fitiri. wọ́n tún wá bí léèrè pé àgbàdo nǹkan oníkòsá àgbàdo mẹ́ ìjàmbá pàrọ̀ bá wà àbí àlè yọ báyìí bàbà bákan náà dàbí ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni wàrà gbígbẹ ìyẹn náà ẹ̀rí wá fún òun náà pè ní aqiqu al-aqiqu ẹ òun náà ni al-labanu al-mujaffaf wàrà gbígbẹ náà tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni zabib zabibu òun ni inab inab tó bá ti gbẹ náà pè ní zabib tó bá tutù wọ́n pè ní inab tó bá ti wá sa tó bá ti gbẹ wọ́n pè ní zabib mẹ́rẹ̀ẹ̀rin ṣé báyìí nìyí kò wá sí ọkà bàbá mẹ́. náà kí wọ́n lọ fà á tánàbí sọ́kọ̀lá ọ̀sán fi mẹ́ńṣẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn. alákọ̀ọ́kọ́ òun ni pé nítorí pé oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò yẹn nìyẹn àwọn tánàbí sọlọlọ sọlọ ń bá sọ̀rọ̀ ń gbà yẹn ìran oúnjẹ tí wọ́n ń jẹ nìyẹn lànàbí sọ àwọn oúnjẹ yìí sì ní nínú àwọn oúnjẹ tó wọ́n jù lọ́dọ̀ wọn ni àwọn oúnjẹ ẹ dákun títí wọn àbí wọn mọ̀nà káyì títí wọn àbí àbí náà ṣé bá tó lásìkò yẹn nǹkan táwọn ọmọ fi ń oúnjẹ nìyẹn bákan náà ẹ lé ka oúnjẹ <laughs> kọ́ka oúnjẹ sọ̀fà kọ́ka ti ilẹ̀ haúsá kọ́ma àdìsí ilẹ̀ ibo kọ́ka ti amẹ́ríkà kọ́ka ti india láíláí ẹ̀ lè máa ẹ̀sìpẹ́sì bẹ́ẹ̀. anábìtì mọ̀ pé àwọn tó ń bá sọ̀rọ̀ àwọn tó ní làákàyè ni àwọn tẹ́rì wọn bá kó ní bá sọ̀rọ̀ nítorí wọn bá lè jáde fún anábì ní jawami olùkẹ́lì kárẹ́bí sọ̀rọ̀ kékeré báyìí kó sì kó ìtumọ̀ tó pọ̀ sínú. sọ so in tó fà á nìyẹn pé ànábì kan mention àwọn ọ̀ràn oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò yẹn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn sọ̀rọ̀ agbárí o kódà sọ hábí ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ o àbúsẹ́ ìdìkúdí yìí fún wa o káwọn àbá súnà tó wá gíláàsì àbúsẹ́ ìdìkúdí gẹ́gẹ́ tó sọ pé lásìkò ànábì àwọn máa ń yọ táwọn yọ táwọn yọ rè fún wa táwọn fi yọ ń gbà onye ní ìdí tí anábì ọsọ na wasallam fi nke yọ nǹkan yìí lọ́jọ́ nítorí pé a máa oúnjẹ fún àwọn aláìní kó lè a máa dùnú fún wọn àbí ẹ̀kọ́ yìí hikma tó wà nìyẹn tí ọkà bàbà iná ní àwọn aláìní ọdún tí ọkà bàbà fún wọn tí ó dùn wọn ọdún àti pé iná bàbà òfin sọ́ka bàbá lẹ́ẹ̀fi sọdún tí wọ́n fi ń gbé ọkà bàbá lọ fún èèyàn tí ò ní wúlò fún kó tó di pé yọ sọ ẹ̀pẹ́ yọ ọ̀rọ̀ rẹ̀ náà tí ọ̀rọ̀ ẹ̀ káyọ̀pẹ́ kọ́ ló fẹ́ mu nu káyọ̀pẹ́ kọ́ ló fẹ́ mu tí o yọ ọkọ rẹ̀ náà tí ọ̀rọ̀ yọ wà lọ́lọ́ yọ máa mú kọ́njọ́dún àbí wọ́n máa jẹ aráàjà tẹ̀wà wọ́n máa fi tíkì tọ́kì jẹ àwọn tó wọ́n máa mú gọ́ níjọ ọdún ló ti bẹ̀rù ọlọ́run báyìí tá tó bẹ̀rù ọlọ́run ẹ subhanallah nǹkan tó bá sára fífi ní ká yọ ni pé kó lè bá máa jẹ oúnjẹ fún wọn òun ni hadith ibn abbas kalana pé báwọn gba rasulullahi sallallahu alaihi wasallam zakat al-fitri tuhratan lis-sa'im min al-lazwi war-rafath wa tu'imatan lil-masakin anabi sallallahu alaihi wasallam ṣe lọ́rọ̀ ẹ̀ léwa lórí ká máa yọ zakatul fitri anabi ní hikima méjì wisdom méjì àǹfààní méjì ìmọ̀bìnrin kẹ́ máa yọ túhùrọ̀tà ní sọ́yìn kọ́ máa jẹ́ ìsàfọ̀mọ́ fún ẹni aláwẹ̀ tó bá yọ zakatul fitri yẹn kọ́ máa jẹ́ ìsàmọ́fọ́mọ́ fún níbi àwọn ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ tó ti sọ àtàwọn ọ̀rọ̀ burúkú tó bá ti sọ kó lè fọ́ ọmọ fún bákan náà kó lè jẹ oúnjẹ fún àwọn aláìní wàtó ẹ̀mẹ́tálì màtàkì ìlú tó bá ti wá ma tán bá ti wá ma ẹ̀kọ́ ọkà bàbá mu tẹ̀pá ìlú kan bẹ tó yẹ mú kọ́ ọkà bàbá tẹ̀pá irú bẹ̀rẹ̀ náà yìí ti jàbá tó tòrò kàbàbà náà nìkan mi yọ o yọ ọ̀rọ̀ kàbàbà nìkan mi yọ àti irú àwọn ẹ̀jẹ̀ tá àmọ́ bá yẹ ṣe dàbídò yìí tá àmọ́ bí yẹ ṣe dàbídò gbígbẹ ìlú káfí sírò lọ yìí ṣé báyìí nìkan tó bóun láti wá sí yọ tó bá kó dàbídò wá fún wa ń jọ ọdún pé bẹ́ẹ̀ lè yọjẹ jíjẹ yóò fi mú yàn lọ́rọ̀ wọn máa dùn gan. àbí wàrà gbígbẹ mélòó wàrà gbígbẹ lè yọjẹ yóò fi sún yàn ẹ́ wọ́n ní ìdíyìn yọ ni ẹ́ àbí èso lè yọ máa kó zabibu tẹ́ẹ̀bà fi jẹ tẹ́ẹ̀bà fi jẹ ìdérí kẹlẹ̀ ẹ̀yìn gan láti mọ̀ pé ọ̀rọ̀ ah, àbí pé eléyìí ti tó báyìí ṣé báyìí ilé ẹ̀ máa gbé bọ̀ anábì sí ni kọjá tóyè mẹ́ta lè mẹ́ta kì í kọ́ máa jẹ oúnjẹ fún wọn káwọn náà máa fi sunú nítorí pé kí ni nǹkan tá a fi ṣe a fi ṣe mùwàsá mùwàsá ìtumọ̀ ní pé a fi consolate wọn ni a fi commensurate wọn ni a fi múnú wọn dùn a fi jẹ́ kí àwọn náà kídùnú wọlé wọn lọ́jọ́ ọdún so nǹkan tó fà á nìyẹn tánàbí sọlọ sọlọ fi ká yọ ló fi jẹ́ pé àwọn àbá àjẹ kó yé wa wípé oúnjẹ tó bá ti ń jẹ nílùú ibi tó wà òun náà ni kò fi yọ kódà èyàn lè fi èlùbọ́ yọ èyàn lè fi sẹ̀mó yọ èyàn lè fi yọ kò sí nǹkan tí yóò lè fi yọ nínú àwọn nǹkan tí yẹn ń jẹ tó bá ní sè so kódà lórí pé ká lórí pé kilogram lórí ẹni mo sọ yẹ kí iye kilogram tó tí yóò jẹ èyí lè fi sí yọ ẹ lè fi sí yọ pé báyìí ti ta lè yóò gbé tukú ju ọdún tí nìyóò nínú yóò gún yẹn nù ìyẹn di à yéé fẹlẹ àbúrú ìyẹn di nù gbàmẹ́lẹ́ lè fi sọ sí iṣẹ́ kan náà yẹn ní kẹrẹ kó gbé ká lẹ́ni kódà kó ní kó fi yọ sí bọ́ọ̀bá ti ní báyẹn jẹ́ kó sì yín náà kọ́ lójó tí ogún yẹn bó ṣe lọ aláṣepọ̀ <laughs> lọ́wọ́ bá ní kíwọ́ náà rí kò ní báyìí nísìnyí abẹ́bọ̀ wúkú abẹ́bọ̀ wúkú ọmọ ìdíyẹ ní ọdún ni ọmọ ìdíyẹ lọ́nu ó yẹ wàrà gbígbẹ yẹ lọ́wọ́ bá ní kásí ẹnìkan tó bá gbé wàrà gbígbẹ yẹ tó bá gbé wá fún ọ ó sì fi wàrà gbígbẹ òbí ti iṣu tí ẹnìkan gbé wá ó yẹ pé kí ẹ máa jẹ wáyọ̀ lókùn bá ọdún yabonu ṣé ilé ìbáyìí lànà bí sọ lọ́wọ́ sọ ẹ̀fẹ́ ká ṣe ṣé ìbáyìí nìsí ẹ̀yìn ká wá wo hadith yìí hadith tí mo ní wọn mo gébi kan bẹ̀ nítorí pé afẹ́ ka ẹ̀yìn rẹ̀ nítorí ọ̀rọ̀ tí afẹ́ sọ yìí ni hadith yìí pé kúnna nukhriju ìsáná fínà rasulullahi sallallahu alaihi wasallam zakat alfitri an kulli saghirin wa kabirin hurrin wa aw mamlukin àti túbà yẹn Abu Sa'id al-Khudri ní ní níta máa ń yọ òun náà ní sọ́ọ̀rù kan nínú oúnjẹ tá à ń jẹ sọ́ọ̀rù ní tọ̀hámì tọ̀hám gbogbo tí ó kọ tọ̀hámù bá lè jẹ́ kí ni o tó bá ti lè tó bá ti lè tó bá ti lè bá mu tá a bá ti lè lo ń kọ tọ̀hámù fúdù fún òun làwọn yọ sọ́ọ̀rù tọ̀hámì àwọn sọ́ọ̀rù mi ní àkùtì àbíkáyọ̀ sọ́ọ̀rù kan nínú dàbídò gbígbẹ inú wàrà gbígbẹ àwọn sọ́ọ̀rù mi ṣàhírì àwòsọ àmì tamuri àbíkáyọ sọ́ọ̀rù kan nínú dàbílù gbígbẹ àwòsọ àmì zabibi àbíkáyọ sọ́ọ̀rù kan nínú zabibi iná gbígbẹ. falamnazal abúsẹ́jù kúrí wá ní ààyè ààgò falamnazal nukhrijuhu hatta qadima alina muawiya bá a ti wá ń yọ rèé bá a ti ń yọ rèé fa tó fi muawiya ó dé wá bá wa ní madina. حتى qadima alaina معاوية ابن أبي سفيان hajjan lẹ́ni tó wá sí hajj aw mu'tamiran abẹ́ni فكلم الناس على المنبر معاوية جباي أبا باوي أبا بوسوري منبر أمير داني أبا باوي أصوري منبر فكان فيما كلم به الناس أن قال lára tó wá báwọn èèyàn sọ ní kúfà ọjọ́ náà lọ́hùn ó ní pé ó ní inni arọ anna muddaini min samra anna anna muddaini min samra ishab muawiya ní èmi rí o wípé sàmà pé múdù meji, tẹ́ ẹ bá yọ múdù méjì nínú sàmọ́ọ̀hù nínú wíìtì sam sam wíìtì tamuwa láti sam múdù méjì rẹ̀ ó equivalent sí ti ẹ̀yìn yọ mẹ́rin tẹ́ yọ mí tabaríka value bí sàmọ́ọ̀hù sam bí moam bí wíìtì sam bó ti value bó ti wọ́n sí compare to tẹ́yìn yọ mí báyìí ẹ̀dí ọ̀nà sáà ẹ̀rí pé ìtí wọ́n yọ ní sáàmù ní Muawiya bin calculate oúnjẹ tí wọ́n yọ ní sàmù gbà yẹn wọ́n máa yọ sàmùrọ̀ wù sàm kò yẹ báyìí ó ní tàbá wà ní káwọ bálù ẹ̀ múdù méjì rẹ̀ ní ó ìkúbélẹ́ǹtì múdù mẹ́rin tẹ́yìn yọ bíbáyìí ó ní anna muddaini min samra isham ta'dilu sa'a min tamri ó ṣe déédé sọ́ọ̀rù kẹtọ́jẹ́ múdù mẹ́rin támúrù bíi tẹ̀jẹ̀ fa akọ́dà násù bí dálìkà báwo yẹn ti bẹ̀rẹ̀ sí lo ọ̀rọ̀ tí Muawiya sọ lélẹ̀ wọ́n wá yọ múdù méjì sàmúrọ̀ ṣáà wọ́n mọ̀ wá sọ pé wọ́n mọ̀ wá gbà pé ó ti ṣe déédé mẹ́rin wọ́n mọ̀ gbà pé ó ti ṣe déédé múdù mẹ́rin dàbí kọ́lá Abu Sa'id Abu Sa'id ló wá sọ pé fa amma ana àmẹ́bí ń tèmi o fàlà àzálù ukhrijuhu kama kuntu ukhrijuhu abada èmi ò níyẹ̀mí nígbò sàmúráwù sáàmù yìí gan mẹ́rin rẹ̀ náà ní máa yọ ẹgbẹ́ bá ṣe yọ mẹ́rin láyà nẹ́bí èmi ò nígbà yìí pé mẹ́rin méjì rẹ̀ yìí gbígbé lẹ́sì sí mẹ́rin tàbí ṣé mẹ́rin lànàbì ní ká yọ gbogbo oúnjẹ tó bá ti wù kó jẹ gbogbo ti wù kó jẹ yẹn wọ́n tó mẹ́rin náà ní máa yọ ẹ̀dí kọtako muawiya lórí pé ká máa lo oúnjẹ wọ̀nyí àmọ́ tó ṣe kí nítorí tako lé lórí ni pé kí wọ́n sọ pé méjì rẹ̀ iná ló kí bẹ́lẹ́ǹtì sí mẹ́rin dàbí yóò tàn yọ kí wọ́n nítorí ẹ̀yìn mọ̀ yọ méjì rẹ̀ níṣẹ́ ti yọ mẹ́rin bá a ṣe yọ lásìkò ànábì ni pé mẹ́rin mẹ́rin gúdù mẹ́rin mẹ́rin mẹ́rin gbogbo oúnjẹ tó bá wù ká tó máa fi yọ mẹ́rin mẹ́rin lè ní ọmọ yọ. ó ní ẹ̀rí kan nìyẹn ẹ tó wá wo ẹ̀rí mi náà ìgbé ẹ̀rí yẹn òun lè lè báyìí alimami Bukhari ah, àwọn ni wọ́n gba ilé ìbáyìí wá wọ́n gba wọn látọ̀dọ̀ Abu Sa'id al-Khudri bákan náà radiyallahu anhu bọ́lá balẹ̀ kẹlẹ́ kọ́ bá kí Abu Sa'id qala Abu sọ pé kunna nukhriju fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam yawm àwa máa ń yọ jáka lásìkò ànábì ní ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ ọdún gẹ́gẹ́ la máa ń yọ lásìkò ànábì sallallahu alaihi wasallam. sọ ẹ̀mí tọ̀ hàmì a máa ń yọ sọ́ọ̀rù kan nínú oúnjẹ tá a máa ń jẹ. wa qala Abu Sa'id Abu Sa'id sọ yí pé wa kana ta'amuna ash-sha'iru waz-zabibu wal-aqtu ṣe wá rí àwọn tá a máa ń jẹ nígbà náà lọ́hùn sáré bíbí ní ká máa yọnu ẹ̀ àwọn oúnjẹ tá ń jẹ ni nítorí ẹ̀ oúnjẹ tá ń jẹ ńgbà náà lọ́hùn àwọn wàkánà tó háàmù náà oúnjẹ wá ń gbà yẹn kọ̀ kọjá kí ni o àṣàyíru òun náà ní ṣàyíru wàzẹ̀bíìbù àti àti ìnàbù gbígbẹ wàlákìtù àti kí ni o àti wàrà gbígbẹ wàtàmùrù àti tàmùrù gbígbẹ so nítorí ẹ̀ ló fi jẹ́ pé inú ẹ̀ láti yọ torí pé oúnjẹ tiwa nìyẹn ìbẹ́ làwọn ẹ̀là àwọn àfáà ti yọ ẹ̀rí pé a jẹ́ sí pé intanẹ́ẹ̀tì fi ní kí wọ́n máa yọ ohun tí wọ́n ń yọ yìí òun ni pé nítorí pé oúnjẹ táwọn ń jẹ nìyẹn tó túmọ̀ sí pé ibi tí wọ́n náà bá wà ìlú ibi tí wọ́n náà bá wà oúnjẹ tẹ́ ẹ̀ bá ń jẹ ń bẹ̀ yẹn òun náà làmẹ́bí ní kẹ́yìn náà fi yọ kéde pé wọ́n ní a máa yọ oúnjẹ màdínà ń gbàtà ìtara màdínà wọ́n ní a máa ń àwọn máa jẹ àmàlà tiwa ni àwọn máa jẹ báyìí nìjì so àwọn lárúbáwá náà máa jẹ tiwọn náà so táwọn lárúbáwá ti ń fi tiwọn yọ àwọn lárúbáwá kò tiẹ̀ tiwọn yọ dàbí lòmọ́ nìjì láìsí làwọn náà yọ pẹ̀lú láìsí ti ó ti tó ń jẹ gbogbo ayé báyìí o láìsí ti tó ń jẹ gbogbo ayé o kò yẹ báyìí nìjì sùgbọ́n ọba kó sànù wa ilé ìláyìí òun nìkan tí Abu Sa'id al-Khudri sọ naam ẹ wá jẹ́ kí n fún yín ní hadith kan kí n tó ka ọ̀rọ̀ àwọn àfa tó ń sàlàyé lórí nǹkan yìí wípé gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé ẹnu tó bá nínú hadith yìí nìkan láàmú ẹyọ tó bá yẹ pé ẹni tó bá sọ bẹ́ẹ̀ pé ẹnu oúnjẹ tó bá mẹ́ńtàn nínú hadith yìí nìkan ẹgẹ́ bọ́kùnrin ṣe ń sọ yẹn òun nìkan láàmú ẹyọ aláwọ̀kọ́ ni pé nígbà tó wo ogun mọ́ pé ẹnu oúnjẹ tó bá sọ nù àdìsí ọjà tí wọ́n wá rí pé nù àdìsí yẹn náà lọ́wọ́ yìí pé ká yọ fọmọ kékeré náà tó sì wá wò pé àìbọ̀ ah, wà nù àdìsí kó lórí àdìsí bọ̀ kúkú mayi pẹ́nu oúnjẹ tó wà ń bẹ̀rẹ̀ ịba yọ ìbá dìsí náà ló ní ká yọ lórí ọmọ kékeré ó jẹ́ kó wọ́n sábà mú nǹkan lódì lódì lábàádì lábàádì báyìí eléyìí tó ọmọ kékeré tó yẹ kó mú ga òmu eléyìí tó ń jẹ tí ọwọ́ yẹ kó kó má sáré bí ògbèrò lọ ọ̀rọ̀ ọ̀rọ̀ júbọ́ ọ̀dà àwọn sọ fún yẹn sọba sọ bẹ́ẹ̀ pé bóun ló ti wá lò ẹ máa wo àná àyíṣà tọrọ bí ọlọ àyíṣà wọn gbà àdìsí wọn látọ̀dọ̀ àyíṣà kọlọ bàkọ bá wa yọrù sí kọlà kọlà kọlà kọlà rasulullah sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam pé khamsu min ad-dawab anabi ní àwọn ẹranko márùn kan bẹ kulluha fawasitu márùn yìí àwọn ẹranko tí máa ń tayọ àlàsọ mẹdẹ ènìyàn ni wọn kò kí ẹranko ni wọn ọmọ àtẹ ẹranko ni wọn kùndàrú ẹranko làwọn márùn yìí arábìnrin túkò tẹnu fi haram àwọn ẹranko yìí bí a ti tẹ́lẹ̀ wọ̀ kí àwọn tí wọ́n bá wà nínú haram tó bá yí iṣẹ́ hajj tí wọ́n gbọ́dọ̀ sọ́jẹ́ tó tá à ń gbọ́dọ̀ pa nǹkan kan tó mara àrùn ìyẹn máa pa wọ́n bẹ́ẹ̀ bá ti rí wọn. èèwọ̀ ni kí ẹni tí ń ṣe hajj kọpẹ́ kọpa ó dà ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ lọ́pẹ́ já lódò ọ̀sì gbọ́dọ̀ pa ẹran ọ̀gbọ́dọ̀ fi sọ́ àmọ́ bẹ́ẹ̀ tí wọ́n gbọ́dọ̀ sí sọ ìdù yìí anábì ní àwọn ẹran márùn kan bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ bá rí wọn ẹ pa àwọn márùn o ẹ máa wo àwọn ẹran márùn là nábì ká o ìwà bí ó lè lè bẹ́ẹ̀ kàn sí. nígbà kan ẹran márùn kan alákọ̀ọ́kọ́ alùzọ́rọ̀ kànákànná anábì ní bẹ́ẹ̀ bá rí ní bẹ́ẹ̀ bá ń ṣe hajj lọ́wọ́ tó bá rí kànákànná kọ́ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní kí ni o wàlìkẹ́lbù làkú ajá àdìgbòlugi ajá tí máa ajá afẹ́gi sàn yẹn ajá àdìgbòlugi ànábì ní ẹ̀pá tẹ́bà rí ní hajj wàlìkẹ́sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rà kéke ní hajj kọ̀ọ̀pá o wàlìkọ́ àrọ̀tù bẹ́ẹ̀ bá rí èkúté èkúté lásà ó ẹ̀pá ní hajj ẹ̀ mọ́ wúrọ̀ o fine mara àrùn yìí lànà níbi ẹ̀dá kò bẹ́ẹ̀ bá rí kìnìún ńkọ́ kọ́ máa wọ́n rẹ̀ kọ́ máa pa alára jíjẹ kọ́ máa àbí torí kò sílò àbí ẹrẹ sáré níkà ìwáyà kan jẹ́ ẹ̀bẹ̀ tó gbẹ́jọ wa ní ìfẹ́ sọ́dọ̀ eléjò ìwáyà kan bẹ̀ tó gbẹ́jọ wa àmọ́ kò sí ìwáyà tó gbé kìnìún wa àti kòkò náà kò sí ìwáyà kan tó gbé wa kò sí ìwáyà kan tó gbé ní ó kò sí àti àti àti táìgà kò sí ìwáyà kankan tó gbé wá ó túbọ̀ sí pé bí táìgà àti nínú nínú tẹ̀síìmù jàbàtà bí táìgà wà wọ mọ́gà kọ́ máa jẹ kọ́ máa jẹ ẹran lọ́lọ́kù ọbẹ̀ sọ̀nù ẹ̀kú ọ̀rọ̀ pa torí kò o ọbẹ̀ sọ̀nù ìnú ọkàn máa jẹ lójúmọ́ ni yọ kí ṣe tánẹ́bì ń wí nìyẹn anẹ́bì ti sọ àwọn òròyìn tí ń bẹ lára àwọn ẹran márààrún yìí tá a bá ti rí lára àwọn ẹran yòókù náà gbogbo ẹran tó bá jẹ́ pé máa ń tayọ àlàsọ mẹ́ẹ̀dín tí máa ń pààyà tí máa ń ṣe ẹ̀rí síta ń pani ní hajj kọ̀bá àjẹ́ kìnìún lẹ́ bá rí kọ̀bá àjẹ́ àmọ̀tẹ́kùn lẹ́ rí kọ̀bá àjẹ́ kòkò lẹ́ rí ẹ kọ̀bá gbogbo ẹranko tó bá ti jẹ́ sí pé fásitì ni bẹ̀tàrẹ́bì tẹ́ ẹ bá ti mọ iṣẹ́ tí mara àrùn ìṣe tá a fi ní kẹ́ ẹ máa pa wọ́n gbogbo ẹranko tẹ́ ẹ bá ti rí ìlà yìí lára rẹ̀ lẹ́sẹ̀ kí ni ẹ máa pa. bẹ́ẹ̀ náà ni àwọn oúnjẹ máa àwọn oúnjẹ mẹ́rin tá lẹ́bi kà yẹn nígbà tó kó oúnjẹ oúnjẹ ọ̀dọ́ wọn ni gbogbo tó bá ti ń jẹ oúnjẹ nílùú ti yín náà ẹ máa ṣe kí ni ẹ máa yọ wọn. tó fi jẹ́ pé abáyọ̀ òun mọ̀ nǹkan kan kò tí ẹ̀ mọ́ bí ọmọ bíi ọ̀tọ̀ níbi tí kéwù lọ ọ̀tọ̀ níbi tó ń rán lọ gbá àdìsọ aláwọ̀ bọ́ nìyẹn ẹ tó wá jọ fún yẹn náà ó pé bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ bá dára kàfárọ̀ nínú àwẹ̀ làbínú ni ọmọ fi ṣe sára kàfárọ̀ o kàfárọ̀ ni pé kéèyàn ṣe kí ni kéèyàn súnmọ́ ìyàwó yẹn lọ́sàn-án rẹ̀ sẹ́mi pé inú kí ọbọ̀kù ẹrú lọ́rùn láwọn ẹrú àbí kó ṣe kíni o àbí kí ó bá wẹ̀ sixty tàbí kó ṣe kíni tàbí kí ó bọ́ ọ̀yàn sixty nǹkan tí ó ṣe nìyẹn lásìkò anábì ẹ̀ẹ̀kan náà ní nǹkan yìí ṣẹlẹ̀ òun náà ni ọkùnrin tọ́lọ bá anábì sallallahu alaihi wasallam tó lóun ṣe kíni tó lóun parun torí pé òun súnmọ́ ìyàwó òun lọ́sàá wẹ̀ àrẹ́bí òsì ní ọ̀parun tòótọ́ torí nǹkan ìparun nù kí ẹ̀ lọ́mọ súnmọ́ ìyàwó rẹ̀ nínú lọ́ta wẹ̀. Àlẹ́bí wá tó o ní agbára láti bọ́kùn ẹrú olóhùn ọ̀lágbára tálíkà lòun ọ̀lágbára ah, yìí ọ̀dà tó lè bọ́ yẹn tó ah, lè gba ọwẹ́ olóhùn ọ̀lẹ́ àwọn ẹyọ kan kó wò ó nígbà yìí nígbà tó wò ẹyọ kan gbà tó wà á múlò lórí ẹyọ kan tí sí lòun àgbà olóhùn ọ̀lágbára ọ̀dà ọ̀tá lè bọ́ yẹn olóhùn ah, ọ̀lágbára ti bọ́ yẹn àwọn ìbáda jẹ pé kóòlù láti wá sí eléyìí báyìí gbogbo àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta sọ́dọ̀ ní abidjan kìíní eléyìí ọmọ lágbára kankan àwọn ìbáda ó ṣe tàbá yìí nàbà gbé sọ́dọ̀kọ̀ ọmọ nàbí dàbídò náà gbé wá lọ́jọ́ yẹn. ọkùnrin tí lẹ́ẹ̀kan kọ́ná gbà yìí lọ fi bọ́ọ̀yàn ọkùnrin wa ní tò anábì dálékè fún anábì lọ fún aláìní anábì ní ẹ aláìní kẹsì tó ń bẹ ní mọ̀gbọ́n màjínà tó tó sáré kàjé mi lọ́sá. anábì bàbá wo àwọn káwọ màjínà yìí ni mo nàmbà ò kọ mi lórí yìí. ṣe mo rò pé mo jù lọ ó túbọ̀ sí pé ẹ́rí pé ń jọ́nà lọ kàfàrọ̀ yẹn kí wọ́n kí ní ànábì sallallahu alaihi wasallam ń gbé kalẹ̀ o bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sa kàfàrọ̀ náà ní kí náà o ọ gbọ́dọ̀ fi àmọ́ la ṣe kàfàrọ̀ àti tẹ̀mó o ti gbọ́dọ̀ làbídò lọ́mọ fi ṣe kàfàrọ̀ o tóró òun nìkan la rí jẹ̀lílù fún. nítorí pé làbídò ni wọ́n gbé wá ń gbà yẹn ṣé ibà ní ti bí wọn bá ṣe kàbá wọn ṣe kọ́ wá ṣe ẹ̀kọ́ lóhùn dáhùn ṣe kọ́ wá pé irú àwọn ìpè káwọn ayọ̀ kọ́ wá kó dàbí lọ́lẹ̀ èyí sọ fún pé èmi kọ́rọ̀ máa wí kíni kí fẹ́rẹ̀ ṣe ṣe oúnjẹ àárọ̀ lélẹ̀ yóò máa jẹ́ ni àbí tọ̀tọ̀ àbí panu tẹ́lẹ̀ mi ò rò pé ojú ṣe kàbá rẹ̀ báyìí tẹ́lẹ̀ mi ò mẹ́rin jẹ́ o èmi ò mẹ́rin jẹ́ ní kí n jẹ méjì kì í fi sínú lọ ó bá ṣe lè kọjá méjì èmi ò rò pé mi tèmi méjì bá ní lọ. ẹ̀hẹ́ a bá ru àmàlà kọ́ fẹ́lẹ́ a oúnjẹ tí wà nìyẹn àbí kò ṣe láìjà tẹ̀wà tó tọ́jà ẹ̀hẹ́ ọbẹ̀ ọ̀rọ̀ ńgbà yẹn àbí kọ́ oúnjẹ tí ó pẹ̀lú gbẹ̀gì so àbí kọ́ yẹn gún yẹn dáadáa tọ́lẹ̀ ìgbà yẹn ló tẹ́lẹ̀ báyìí àwọn àsìgbọ́ ni inshallah ta'ala ẹ jẹ́ kí n ka ọ àwọn ọ̀rọ̀ àfọ àbí méjì fún wa kálíbà mọ̀ yìí pé eléyìí sọ yìí kìí sọ̀rọ̀ ẹ kí mo sọ pé àwọn òkín gbẹrẹ kága máa kéwú máa mú lágbárí wa máa ẹ já lọ́wọ́ mo mú dání afham two volumes ni tẹ́bá lọ wo volume alákọ̀ọ́kọ́ tí mo gbé dání page five hundred and fifty five page five five five ẹ bá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ bá ń bẹ̀. bàtó ń sàlàyé nípa àwọn nǹkan tá a lè fi lọ jákà náà yìí ìbẹ̀rẹ̀ náà ti sàlàyé ẹ̀. wọ́n wá ní fawaidul hadith àwọn àǹfààní tó wà ń bi hadith jákà tó ti mú wa wọ́n ní alákọ̀ọ́kọ́ mo ní ká page five hundred and fifty five. أن مقدار الفطرة الفطرة sọ́ọ̀yù mi tọ́ àmì wàyìn ìtàlàfà jíńsù wàlùkìmàtù. wọ́n ní òun náà ni pé ìtọ́wà nù àdìsù ni pé òdì wọn tí a yọ ní zakatul fitiri tá a yọ òdì wọn rẹ̀ ní kíni o òun náà ni sọ́ọ̀yù kan mi tọ́ àmì nínú oúnjẹ tá a ń jẹ a yọ sọ́ọ̀yù kan wà ní ìsàlọ̀fà jíǹsù wà kíìmọ̀tù oúnjẹ yẹn ọba àyàtọ̀tọ̀ síra wọn kódà kọ̀ọ̀gá àwọn jura wọn lọ sọ́ọ̀rù kan náà lọ́yọ̀ wọ́n fi jẹ́ kó yé wa yí pé àwọn lọ síbi tí àbúṣe ń fún dídí nìyẹn o wípé báyìí táwọn ti ń yọ láyé ànábì kò sí oúnjẹ táwọn tóun lè yọ láyé mẹ́rin táwọn yọ náà làwọn yọ ẹ̀kẹ́ fọ́tí ọmọ àríyá ni pé tó ń jẹ́ bá ti di pé ó bá válù ju oúnjẹ tẹ́ ń lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ ẹ ṣe kí ni o ẹ fi méjì rẹ̀ ẹ fi tèrè mẹ́rin tí ẹ ń lò torí pé sàmúrọ́ ò ṣáàmù gbà yẹn ó válù ju támù mẹ́dínà lọ tán lò so nítorí ẹ àwọn àbáwá jẹ́ kó ra yẹ pé pẹ̀lú kàtà sọ wọ́n jẹ́ kó ra yẹ pé ọ̀rọ̀ Abu yẹn òun ló tẹ̀sùn wọn jù wípé kí ni o wàyìn tàràfà jíǹsì ìran oúnjẹ tẹ́ ẹ bá fẹ́ fi yọ̀pọ̀ ò bá yàtọ̀tọ̀ síra wọn pé àwọn oúnjẹ ìlú tiwa máa ń wọ̀n ẹ oúnjẹ ìlú tiwa kan ẹ mẹ́rin ti lóyún náà ní ọyọ. ẹlẹ́ẹ̀kejì ìsìnláàbù sọ̀hábà ti bí mi kọjá rí hàmìnà búrì ìyapa ń bẹ láàrin àwọn sọ̀hábà nípa iye téèyàn yọ tó bá jẹ́ pé búrù ni tó bá jẹ́ pé àwọn oúnjẹ tó bálù wàrọ́ọ̀dìhù ilé tó wá rìnlẹ̀ jù annahu sọ́ọ̀yù orí ẹ̀fẹ́ gbogbo oúnjẹ tẹ́báwò kí yẹn yọ mbẹ́ sọ́ọ̀yù kẹ́nẹ̀ ni ó yọ o lè mọ́mí hadith nítorí pé hadith yẹn gbogbo oúnjẹ ní báwí kìí oúnjẹ kan àrẹ́bí kan dápọ̀ àwọn oúnjẹ kan pàtíkúlárì tó oúnjẹ tá ń jẹ lásìkò tí wọ́n ní gbogbo oúnjẹ yòókù náà ni ló kó sábẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn fàwáyì àwọn àǹfààní tó wà anna kulla ta'amin lil adamiyyin lil adamiyyin wọ́n ní òun náà ni pé ń tọ́wọ́ àwọn hadith ni pé gbogbo oúnjẹ tí ọmọ ànábì ádámù bá ń jẹ láyé mójìdí òfin fífọ̀rọ̀ òun náà lọ́tọ́ káfí ṣe káfí yọ zakatu ìfitìrò gbogbo oúnjẹ tí yẹn bá ń jẹ eléyìí pé ọkà bàbá ẹ kìíní kẹjẹ tẹ́lẹ̀ wá ń kàlé wa lọ́wọ́ tí ń wa lọ́wọ́ tí ń ra ẹ̀ lọ́wọ́ àtàwọn ọmọ rẹ̀ ọlọ́run jẹ́ mọ̀nàdé wọ́n ní gbogbo oúnjẹ tó máa nàbí àwọn ìjádá àwọn jẹ yányá òun náà láàbí tẹ́ wà ìnàmà húsọ́tì àfúnáfù àrùbáyà bí zikiri wọ́n kàn mẹ́ńṣà mẹ́rin yẹn lásán ni wọ́n kàn mẹ́ńṣà mẹ́rin yẹn kéde pé tágbà lérò ní pé kọ̀kọ́jà mẹ́rin yẹn gẹ́gẹ́ bó jẹ́ pé wọ́n mẹ́ńṣà àwọn nǹkan márùn-ún pé tí a lè pa nígbà tá a bá ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ ẹgẹ bó yẹ pé dàbídò ni wọ́n fi ṣe kàfárọ̀ ní àsìkò ànábì kò jẹ́ pé kẹlẹ pé dàbídò nìkan nìyẹn lè ṣe kàfárọ̀ wọ́n kẹsẹ kí ni o wọ́n kàn mẹńṣẹ àwọn ẹyẹ lásán ni nítorí pé nítorí kí ni o ìdí ṣẹlẹ̀ ńgbà yẹn nìyẹn. لأنها ونتوجه لأنها كانت طعام كانت طعام الناس في عهد النبي صلى الله عليه وسلم. تبقى وتوكا يقولون جت وان جلست النبي نبي كمان sọ́ra ní ti wọ́n wá wọ́n wá fi wá sókè rẹ̀ tábà lọ ìsàlẹ̀ wọn mú ẹ̀yí wá lórí pé oúnjẹ yìí oúnjẹ tẹ́ ń jẹ láyà nẹ́bí wọn fi sọ bẹ́ẹ̀ kéde pé torí pé kéde fáwọn yòókù ọ̀tọ́kọ. wọ́n ní rọwà wọ́n ní rọwà Bukhari yu fi sahihi an Abi Sa'id al-Khudri qal wọ́n ní Bukhari gbà wá lọ́tọ̀dọ̀ Abu Sa'id al-Khudri pé kunna nukhriju fi hadi Rasulillahi sallallahu alaihi wasallam yawm al-fitr sọ́ọ̀mì tọ́hámì ọlọ́run máa ń yọ lásìkò ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ọdún àwọn máa ń yọ sọ́ọ̀rù pẹ̀lú oúnjẹ jíjẹ kọ́lá Abu Sa'id Abu Sa'id wá sọ pé wàkánà tọ́hámùnà ṣẹ̀yìn nítorí bàtà fi ń yọ ni pé oúnjẹ táwa ń jẹ lásìkò yẹn nìyẹn o wàkánà tọ́hámùnà àṣẹ̀yìn wàzẹ̀bí wàlákẹ́tù wàtàmù wọ́n ní torí oúnjẹ táwa ń jẹ lásìkò ẹ̀rìn kì í ṣe pé kì í ṣe páwọn ẹ̀rìn kan nìyẹn lè fi yọ àmọ́ torí táwa ń jẹ nìyẹn nítorí làwa fi ń yọ bẹ́ẹ̀ náà bá máa ń jẹ nǹkan míì níta bá ń jẹ kí ni o ẹ fi yọ síra ní. inú bẹ́ẹ̀ tí bàbá wa béèrè lánàá nítorí àwọn ìfẹ́ ka ilé yìí àwọn àbá ni anna ìṣọ́jà anna ìṣọ́jà ghayri Ah, wọ́n ní àmọ́káwá yọ nǹkan míì tó yàtọ̀ fún oúnjẹ ká fi yọ zakatul fitri bọ́yọ̀ owó ni àbáwọn nǹkan míì tó yàtọ̀ fún oúnjẹ lá. Ah, wọ́n ní àwọn nǹkan yìí nǹkan tó yẹ pé kò tọ́ yọ zakatul fitri ni láyé ojú ti wù fi fìlfìtìrì kò tọ́ ká fi yọ zakatul fitiri àlè kówó yọ àlè lè fi nǹkan mi tí wọ́n sọ fún jẹ yọ ṣé báyìí ṣé lè báyìí ó ní nǹkan tí àwọn àfa yìí ohun tí wọ́n sọ nìyẹn sọ ká lè bá àmọ́ pé lè báyìí nǹkan tí ó lápọ̀ọ́lẹ̀ látọ̀dọ̀ àwọn àfa ni. náà nítorí àsìkò ẹ jẹ́ kí n ka ọ̀rọ̀ àfa kan kéré sòun náà ni ọ̀rọ̀ sheikh bin baz rahimahullahu ta'ala gbàtà wọn náà ń discuss ọ̀rọ̀ yìí tí so wọ́n bi àwọn náà léèrè nípa irú nǹkan báyìí pé ìjà lè fi ìran oúnjẹ míì yọ màjúmọ́ fatawa ìdílé báàs ayọ̀ mo fẹ́ sọ yìí àárín bẹ́ẹ̀ naam wọ́n bi wọ́n léèrè sábàlọ́wọ́ page two hundred and one mojalladu fourteen volume fourteen page two hundred and one wọ́n ní intafi yọ zakatu fitiri òun náà ni oúnjẹ tó yẹ pé yàtúhù alùbìlà oúnjẹ táwọn aráàlú téèyàn bá wà bá ń jẹ lè yóò fi yọ ayíyànkáàna irú oníṣe irú irú oúnjẹ tí ó bá jẹ. wọ́n ní sàwa òǹkáàna kàkààna búrọ̀n oúnjẹ yóò bá jẹ kò bá jẹ wíìtì awo zurrọ kò lè jẹ kíni awo zurrọ tan kò lè jẹ ọkà bàbá ni awo ju awo àwòdáhùnán àwòdáhùnán kọ̀bá ọ̀dẹ̀ jẹ́ kí ni o kọ̀bá ọ̀dẹ̀ jẹ́ dákùnù ni dákùnù yẹn ó jọ kò sí kò sí nílò àyè asia ló máa ń wà ó jọ ó jọ ọjọ́ oúnjẹ kan tán pè ní sísèmì ó jọ ó jọ gan so ọ̀nà pè ní ọ̀nà pè ní dákùnù dákùnù pẹ̀lú bí iskani bí iskani bí iskani kọ́ àlùmọ̀ ìjàmà á fún kọ́ yẹn ní sukùl tába di fún kọ́ yẹn ní fásá ìtumọ̀ mí ni ó mu wá impurity ni ọmọ mu wá bẹ̀ tába fún kọ́ yẹn ní sukùn yọmọ mí ni oúnjẹ tí mo sọ yìí wọ́n la lè fi yọ. ṣé báyìí ní àwòrán ìrọ̀ gáàlì àbáwọn ìjà mẹ́ta wá sí yàtọ̀ sí yẹn wọ́n ní wàhálà wà sọ̀wà wọ́n lé lè lórí ẹ̀ correct lè anna zakata wọ́n ní torí pé zakatu fífi tá yọ yìí muwasaatun min al-aghniya lil-fuqara ó jẹ́ ìṣe yìí ìtunilójú látọ̀dọ̀ àwọn tó ní sọ́dọ̀ àwọn tí ò ní kí àwọn náà lè sọdún rọrùn wàlá yajibu ala muslim àyèwá sí àmì ọ̀gbẹ́ ìdíkú ti bálàdì kò sì jẹ́ ọ̀rọ̀ yẹn fún mùsùlùmí kó wá lóun fẹ́ ṣe dáadáa fún àwọn èèyàn kó wá lọ gbóúnjẹ tí wọ́n jẹ́ nù wọn fún bóun ni ó ṣe ó sì lọ fẹ́ ṣe dáadáa sí ọbẹ̀ rẹ̀ lẹ́kúnjẹ ọdún oúnjẹ tí wọ́n máa jẹ lọ́lọ́gbé fún wọn ní ilé yọ̀ọ̀bá làkà ìkọ̀kọ̀ ọ̀bẹ́ kọ́ mu ọ̀bá ìsìlámù mu tí ìsìlámù sọ wàlá sáka anna urza wọn ní kò sí iyèméjì pé ráìsì o kútún fil mamlakati oúnjẹ táwọn ń jẹ ní kingdom of saudi arabia ni ẹjọ bó ti ní ráìsì ráìsì oúnjẹ gbogbo ayé yìí nìyí wọn ní kò sí kò sí iyèméjì pé ráìsì o oúnjẹ táwọn ń jẹ ní mamlaka ni o wọn ní bákan náà wàtò wàtò àyàmù tó yí ibùdó wà nàfíìsù a sì máa ń pé oúnjẹ ráìsì yìí oúnjẹ tó dáa ni oúnjẹ tó oúnjẹ tó lówó lórí dáadáa ni ó fi pé ṣé ẹ fẹ́ràn ráìdì bọ́ ìyẹn máa ń fẹ́ràn ráìdì náà ni ọ̀sẹ̀ ni jésù sábà fẹ́ràn ráìdì náà ọlọ́lọ́ máa ń jésù ráìdì fi torí báyìí. wà á wọ àwùjọ mi lè ṣe yìí ráìdì ní ìṣèkéde ọbẹ̀ ta ṣe yìí rù dáadáa ọbẹ̀ ta rẹ̀. wà á wọ àwùjọ mi lè ṣe yìí lẹ́bi já ànásù bí ìjìdá ìhì ọbẹ̀ ta ṣe yìí rù tí náà ṣùgbọ́n wa wà bí dálíkà يعلم أنه لا حرج في إخراج الأرز في زكاة الفطر وأنا قليل لا في ما يبقى كسيا بروتين بايو رايسنا تفسير زكاة الفطر wọ́n ní wàlúwájìbù nítọ́wájú ọ̀ràn yẹn òun náà ni sọ́ọ́ mi jẹ̀míl àjìnà òun náà ká yọ sọ́ọ́ òkè nínú gbogbo oúnjẹ tá a bá fẹ́ yọ pátápátá bó ti wù kó ń yẹ ẹ́fálù tó òkè náà lọ́yọ̀ bí sọ́ọ́ ìnàbí yìí sọ̀rọ̀ lọ́ọ̀sọ̀là kó wá jẹ́ sọ́ọ́ wà nẹ́bí gẹ́gẹ́ ló fi ṣojú wọn rẹ̀ sọ́ọ́ ìwù tànẹ́bí gẹ́gẹ́ òdi wọn tànẹ́bí nílò gẹ́gẹ́ ló wàhùwà alimumutali àtẹ̀yìn pẹ̀lú pé kí á pa ọwọ́ wa méjèèjì báyìí ọwọ́ yẹn tí ò kéré jù tí ó sì tóbi jù ká papọ̀ ká wá jẹ́ kókó tá a bá ṣe bẹ́ẹ̀ ẹ̀mẹ́rin ẹ̀mẹ́rin òní sọ́ọ̀rì wọ̀nyọ̀ kan ṣé báyìí nìsí kàmá fi kọ̀ọ̀mù wọ̀gọ́ ìdìbì wọ́n yẹ bó ṣe wà nínú dictionary nígbà tó ń tú àtọ́ntàlàyé àsọ́ọ̀rì àtàwọn àyèmí tó tún jọ bẹ́ẹ̀ náà àwọn tó ti máa ń túmọ̀ èdè wàhúwà bìlúwàsí ní wọ́n ní tàbá fẹ́ wọ́n nínú òṣùwọ̀n lórí lórí lórí scale yòókọ́ ìwòsàn látàtà kìlógíràm wọ́n ní wọ́n ló tó ó tó tírí kìlógíràm tírí kejì ó súnmọ́ kò tó tẹ́lẹ̀ tó súnmọ́ tírí kejì tàbá fẹ́ wọ́n lórí òṣùwọ̀n lórí scale. fàyíǹda akọrọjà muslim sọ àìmìnà urzi wọ́n ní tí mùsùlùmí bá wá yọ sọ́ọ̀rù kan nínú ráì àwòrán ìrìhì àbọ̀yọ̀ sọ́ọ̀rù kẹ́ńgà oúnjẹ mi tó àtúnfún ráìsì bọ́yẹ̀ wà ló tó yọ ni àbáwọn oúnjẹ mi mi kú ti bálàjì nínú oúnjẹ tá máa ń jẹ ń lù yín ẹni tá máa ń tẹnu mọ́ nínú oúnjẹ tá máa ń jẹ ń lù yín tó bá fi yọ àjíṣà àhùdáàlì ó ti ó ti irú yẹn ti tó ọ ó ti ó ti tó ọ ó ti tó fún ọ báyẹn. wà á nǹkan ẹ̀mí ọ̀rẹ́rì lásán bí màsúrọ̀ ti fi hàdà hadith. bàbá àjẹ́ sí pé àwọn oúnjẹ tá a máa ń jẹ ń lù yẹn ọ yàtọ̀ fún àwọn oúnjẹ tá a máa ń jẹ nù hadith yẹn. ṣé báyìí nìyí wọ́n ní fi àsọ́ṣe kọ́ ilé àlọ́ìlàmá ilé ìgbà ẹ̀kọ́ tẹ̀sùn ọ̀jú náà ọ̀rọ̀ méjì táwọn àbá sọ wà lábàtà àyùkùrìjà mẹ̀tẹ̀dárọ̀ hùbìlwásní ọwọ́ sàlásà tó kíló tẹ̀kùrìbà wọ́n ní kò lẹ̀ sí nǹkan tó burú téèyàn bá lè yọ dèdé òsùn wọn dèdé òdi wọn nǹkan yìí pẹ̀lú kálọ̀fi kálọ̀fi skéèlì yọ wọ́n ní tábàlẹ́ na wal wajibu ìtọ́jú zakatul fitri àti sọ̀bí wọ́n wá ní tọ́jú ọ̀ràn yẹn náà ni pé káyọ̀ zakatul fitri lórí àwọn ọmọ kéékèèké wal wajibu ọ̀ràn yẹn ni o ìtọ́jú zakatul fitri àti sọ̀bí káyọ̀ zakatul fitri lórí àwọn ọmọ kéékèèké wal kabiri àti lórí àgbàlagbà wal zakari wal unsa káyọ̀ yọ lórí ọkùnrin àti obìnrin wal shurri káyọ̀ lórí ọmọlúwàbí wal mamluk àtẹrú minal mùsùlùmí fàlàyé jìbù ìkọ́rọ́jù àẹ́nu ìjìmáà pẹ̀lú ìjìmáà àwọn àfà pẹ̀lú ìpanupọ̀ kìí sọ̀rọ̀ yẹn ní káyọ́lé lórí wà láàkì ìsàhábù àmọ́ mùsàhábù ni ẹ̀ńtọ́ bá yọ ọ̀yọ́ ládá ẹ̀ńtọ́ bá yọ gbà ládá ẹ̀ńtí ọ̀bá yóò ní gbẹ̀sẹ̀ ìtumọ̀ mùsàhábù yẹn. lè fẹ́ yẹ Usman radiyallahu anhu wọ́n ní nítorí iṣẹ́ tí a rí pé Usman ṣe kọ́lọ̀ Ah, níparí wọ́n ní eléyìí tí ó wá jẹ́ ọ̀ràn yẹn bákan náà ìsọ̀rọ̀jù ha kọ́bílà sọ̀lá ti lẹ́yìn òun náà ní ká yọ zakatul fitri síwájú ká tó lọ sí lẹ́yìn fàlàyé júùsù takiru ha ìlànà báyìí sọ̀lá ti lẹ́yìn a gbọ́dọ̀ lọ lára di ẹ̀yìn àsìkò tí a bá ti yọyìn dìde wàlà mẹ́nìà min ìsọ̀rọ̀jù ha kọ́bílà lẹ́yìn kò dẹ̀ sí aburú níbi ká yọ bóyá ìdí ku ọjọ́ kan àbọ̀kọjọ́ méjì bí irú àtòní lọ àrètí bẹ̀rẹ̀ sí máa yọ zakato ìdúpẹ́ ẹ̀rí dẹ̀ wà fún kódà wà lọ́sọ̀ ìlú kọ́ rí bẹ̀ ṣé bá rètí kí wọ́n máa yọ bẹ́ẹ̀ náà tọ́yẹ́ pé èèyàn yọ ní ó ku ọjọ́ kan ọdún kọjọ́ kan àbọ̀kọjọ́ méjì àmẹ́lẹ̀ tọ́jà àbí ni kọjẹ́ láàárọ̀ wọ́n bá ti rí oṣù قل وبذلك يعلم أن أول وقت أن Ah, wọ́n ní pẹ̀lú ilé láti mọ̀ yí pé àsìkò alákọ̀ọ́kọ́ tí a yọ zakatul fitri òun náà ni fi asọ́hì àkọwálé lórí ẹ̀mọ́ nínú ilé tó rìnlẹ̀ jù lọ́rọ̀ táwọn afáàsọ huwa laylatu saman wa ishirin òun náà ni òru ah, méjì lé ní ọgbọ̀n lè anna ṣáàrọ̀ yakunu tí sáàrọ̀ ìṣirí wà yakunu sàlàsì wọ́n ní torí pé oṣù ń gbà mí a máa jẹ́ twenty eight a máa jẹ́ twenty nine a máa jẹ́ thirty ṣé bá nídìí. wọ́n ní wà ká na sábà rasulillahi sallallahu alaihi wa sallam yukhrijunaha qabla al-eid bi yawmin aw yawmayn àwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wa sallam àwọn sì máa yọ wọ́n ní ọdún kù ọjọ́ kan àbí ọkọ̀ ọjọ́ méjì fàmà yọ bẹ́ẹ̀. ṣé lè báyìí náà ni ọ̀rọ̀ tí a kà gbẹ̀yìn nínú ọ̀rọ̀ tí àwọn àfáà sọ lórí nǹkan yìí ṣé bá ní ìkálẹ̀ bàmọ̀ pé gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí òun làwọn àfa agbára lé nọ́ọ̀dẹ̀ fi ṣe àwọn fatuwa yìí wípé ayọ̀ zakatul fitiri lórí ọmọ kékeré kódà ọ̀rọ̀ ẹ̀yàn ni A dẹ̀ yọ lórí ìran oúnjẹ téèyàn bá máa ń jẹ nílùú tó ti wá gbogbo ìran oúnjẹ tó bá wù kó jẹ́ náà ni tí ó bá ní kò í ṣe dandan òun náà ni kó jẹ́ nínú àwọn mẹ́rin tí ó wá nínú hadithi tí anabi sallallahu alaihi wasallam sọ yẹn inshallah ta'ala pẹ̀lú ọjọ́ tó ti lọ ṣèbí náà láǹfààní àti jósí ní alẹ́ yìí pẹ̀lú gbọ́n náà bá inshallah tó bá ti di lọ́la á yanjú ọ̀rọ̀ kábàrọ̀ eid ṣé bá ní sè so ọ̀rọ̀ kábàrọ̀ eid òun náà láyanjú ǹjẹ́ méje àti márùn náà lọ́yẹ ká ṣe lákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì àbí ẹyọ kan tí ọkùnrin yìí bídí àti ọkùnrin ẹ̀sẹ̀ dálẹ̀ súnà lọ́tọ́ ká máa ṣe àbí súnà tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí gbogbo ayé tí wọ́n ti fẹnu kò lé lórí yàtọ̀ fún bídí àti ọkùnrin gbé wa tí ilé báyìí nìkan tí àyànjú lọ́la pẹ̀lú gbọ́lọ́ọ̀ba subhanaka allahumma ìgbàdé ń sọ ẹni sọ ti pẹ́ díẹ̀ nípa àwọn àwẹ̀ gbígbà tí àwọn àwẹ̀ ti bá sínú súnà kí ẹ gbà. wọ́n ní bòdẹ́fẹ́ sọ pẹ̀lú àwọn rajab tí àwọn bàbá wa máa ń gbà tó gbọ́dọ̀ fẹ́ sọ àwọn eléyìí. <coughs> naam wọ́n ní kí sọ pẹ̀lú àwẹ̀ rajab tí àwọn bàbá wa máa ń gbà. àlàyé pọ̀ lórí àwẹ̀ rajab alákọ̀ọ́kọ́ ni pé kò sí àtakò nínú pé ká gbàwẹ̀ nínú rọ́jà ká gbàwẹ̀ nínú rọ́jà gẹ́gẹ́ bó jẹ́ pé à ń gbàwẹ̀ nínú àwọn oṣù tó kù náà ṣàpá àmọ́ ń gbàwẹ̀ nínú àwọn oṣù tó kù náà àwẹ̀ monday thursday àwẹ̀ ayamulbil thirteen fourteen fifteen oṣù ojú ọ̀run síbà nìyí so kò sí nǹkan tó burú mu ká gbà yẹn àbẹ̀bí táwọn àbá àti ìyapa ni pé ǹjẹ́ mo lè gba àwẹ̀ pẹ̀lú àníyàn pé mo ń gba rọ́jà bù gẹ́gẹ́ pé mo ń gba rọ́jà bù àbí mi lè gbà àrínà àwọn àbá àtọ́ à kò sí àwẹ̀ pé àníyàn pé mò ń gba rọ́jà yàtọ̀ fáwọn àwẹ̀ tí a máa ń gbà nù gbòsù yòókù tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn àbá àtọ́ sọ bẹ́ẹ̀ àti àwọn àbá àtọ́ sọ wípé à ìyẹn máa ń gba àwẹ̀ rọ́jà pẹ̀lú àníyàn pé rọ́jà ni mò ń gbà síbà ní sàyè tó ń kálukú wọn náà dẹ̀ ní àwọn ẹ̀rí tí wọ́n gbára lé tán mú wa síbà ní sàyè lórí àwọn ọ̀rọ̀ wọ̀nyí síbà ní sàyè àìlè báyìí tí ó wà ń bẹ̀ síbà ní sàyè wallahu ilé tí èmi sì rí síbẹ̀ ní sèmi lẹ́yìn àti mo gbé ẹ̀rí àwọn kìíní àti ìkejì tí mo gbé yẹ̀wò síbẹ̀ nítorí àdìsọ àyíṣà kan bẹ ọmọbìnrin ọlọ àyíṣà tó wà ní Sahihu Muslim tí àyíṣà jẹ́ pé wáyé pé anabi sallallahu alaihi wasallam a máa gba Rajab síbẹ̀ ní sèmi kódà àdébi ni pé àwọn máa ń bí àwọn máa ń rò pé báyà anabi ò ní báyà anabi sallallahu alaihi wasallam kò ní kò ní túnú ni tó yẹ pé àwọn rò pé wọ́n fẹ́ gbà tẹ́yẹyẹ ìgbà míì sì ni anabi ò ní gba Rajab tó yẹ pé táwọn rò pé àbíkọ̀ fẹ́ gbà kankan bẹ̀ ni ṣé báyìí ṣe ìjọ yẹn pé ìmọ̀ ń gbà púpọ̀ ńgbà mí ìgbà mí ò lè gbà díẹ̀ tó yẹ pé àwọn rò pé bẹ́yà tó yẹ pé kódà yóò máa jọ̀sán yóò máa jọ̀sán yóò máa jọ̀sán níbi pé àwọn rò pé àbíkọ̀ fẹ́ gbà kankan bẹ̀ ni àti láti ọ̀padà wá gbà díẹ̀ bẹ̀ so àdìsí àdìsí Aisha ni wọ́n bí ọba nǹkan àtàwọn àṣàrù mí náà tó wá nítorí ẹ̀ tá a bá rí àwọn èèyàn tí ń gba àwẹ̀ ọrọ́jà ṣé bá ní tìṣó gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń gba yẹn ká má sọ pé wọ́n ṣe bídà ṣé bá ní tìṣó wallahu a'lam. àwọn ní báwọn lè yọ zakato fitr àti pé ẹni tí bóyá kò ní tí ó náà wá lè gbé yọ kó tó wá yọ fún rẹ̀. náà wọ́n ní báwọn lè yọ zakato fitr bá ṣe yọ òun náà ni pé ẹni tí ó bá ní agbára tó ní oúnjẹ nílé tí ó fi sọdún tó lóúnjẹ nílé tó tún wá ṣẹ́kù tó pọ̀ dáadáa tó lè fi tẹ́kíà àwọn èèyàn míì irú àwọn èèyàn ni ó sì dọ̀ràn yẹn lé wọn lórí kẹyàn zakatul fitiri ọ̀ràn yẹn ni wẹ̀ǹkẹ́ tó bá lágbára láti yọ ọ̀ràn yẹn ni. ṣòwò láti wá yọ òun náà ni pé oúnjẹ tí a bá máa ń jẹ tá a mọ̀ pé tábà gbé fáwọn aláìní nínú ìjọ ọdún yóò wúlò fún wọn wọ́n sì appreciate ẹni wọ́n dùn àwọn náà fi sọdún dùnú oúnjẹ yẹn á wàá wá múdù àwọn òkè sábà rí sọ́ọ̀rù lọ́dọ̀ wa mi báyìí sọ́ọ̀rù yẹn jẹ́ òṣùwọ̀n tó ń lò lásìkò ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ báwa náà ti ní ẹgbẹ́ báwa náà ti ní òṣùwọ̀n pẹ́rẹ́ gita wa náà lò mí báyìí tó sọ́ọ̀rù yẹn náà lò láyà ànábì tó sọ́ọ̀rù ẹ̀yọ kan yẹn ọwọ́ ti ní de mójú mẹ́rin mójú Mádínà so tabari mójú mẹ́rin yẹn so ayọ tabayọ mẹ́rin orí kanu ká sọ yẹn ní ìyẹn ti fẹ́ yàwó sí so ó ti wá bímọ fún bí àpẹẹrẹ bóyá bímọ méjì bóyá tó wá lóbi tó yẹ pé abẹ́ rẹ̀ làwọn òbí yẹn wà tán tí òun ní ń tọ́jú wọn so yóò yọ mẹ́rin lórí ara rẹ̀ yóò yọ mẹ́rin lórí ìyàwó rẹ̀ yóò yọ mẹ́rin lórí ọmọ rẹ̀ méjèèjì yóò yọ mẹ́rin lórí ọmọ kan yóò tún yọ mẹ́rin lórí ọmọ kejì yóò jẹ́ mẹ́jọ yóò tó wá yọ lórí bàbá rẹ̀ náà àti ìyá rẹ̀ tó bá pàwọn wá yọ bẹ́ẹ̀ yóò wá gbé lọ fún àwọn aláìní àsìkò tó dáa jù òun náà ní kọjá sí pé láàárọ̀ ọjọ́ ọdún gangan tàbí ká sọ pé lásìgbà tí wọ́n bá ti gbọ́ pé wọ́n ti rí oṣù ọjọ́ ọdún agbẹ́ wọn ti rí oṣù báyìí láti bẹ̀rẹ̀ sí máa yan zakatul fitri wa títí di àárọ̀ ọjọ́ ọdún síwájú ká tó lọ sí èyí tí bá nìyí. àmọ́ ó tọ́ ká yọ ní okùn ọjọ́ kan ọdún kọjọ́ kan àbọ̀dún kọjọ́ méjì ká ti yọ ká dẹ̀ lọ fún àwọn aláìní tí bá nìyí. ṣe lébà ní tó tó bá ti wá lè di pé ìyẹn ti wá lọ ẹ́ ìdìje kó tó yọ anabi sallallahu alaihi wasallam nínú ẹni bẹ́ẹ̀ kì í ṣe zakatul fitiri lọyọ ọmọ kò ní lára kó yọ zakatul fitiri yóò dẹ̀ máa jẹ ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ náà ọba wípé wọn ra nǹkan kan nínú àwọn ọ̀ràn yẹn tọlọmọba lè tẹlẹ tó ṣe lórí kóra aláàrẹ nìyẹn tí ní báyìí ní bí àṣeyọ zakatul fitiri náà wọn wá ní pé ẹni tí ò ní òun náà lọ wá òun náà ni wá ń dá nǹkan rẹ̀ jẹ à kúrò lè báyìí ò so ìwọ náà ni ọ̀njọ́ jáka ìwọ náà ló tó ń gba jáka so wọn kì í ṣe bẹ́ẹ̀ tí ọba ti ní kápá tí ọba ti ní dèdè tí ó lè tó ẹ̀jẹ̀ tí ó ṣẹ́kù ìwọ gan wà nínú àwọn táyọ zakatul fitiri fún nìyẹn torí yẹn yẹn méjìlá máa yọ zakatul fitiri fún ẹni tí ò ní rárá àbẹni tó ní tí ò tó sẹni tí ò ní rárá náà pè ní fakiru ẹni tó ní tí ò tó náà pè ní miskin ó ní bẹ̀tí tó ní ọ̀gbọ́n bùkátà rẹ̀ kò tó àwọn náà jẹ sorú ẹni irú èèyàn èèyàn bẹ́ẹ̀ òun náà ti wà nú àwọn èèyàn tí yóò gba zakatul fitiri yìí kò sí nú àwọn èèyàn tí ó yọ tí bá ọlọ́run wa. ìgbà sì ni ìyẹn lè wọ fitiri lọ́dún yìí kó lọ́dún tí ń bọ̀ kí má wọ̀ ọ́ kìí ṣe kìíní. ìyẹn sì ni má wọ̀ lọ́dún yìí tí wàá tí ń bọ̀ ọlọ́run bàlẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك